kọ̀ǹfàmù ní ikú ti pàyà súná. èmi ò rò pé màá lè máa tẹ̀lé máa sunkún kiri mọ́ o. ṣé torí pé o ti wà léèwé gíga ni fi sọ gbogbo tó ń sọ ètò òfin ní ká mọ̀ sunkún now follow me to my village láti lọ sun ẹkún èló lẹ fẹ́ gbà. four hundred thousand ni owó èèyàn kọ̀ọ̀kan. Hmm? iṣẹ́ ẹkún ẹ owó ẹ̀kọ́ tá a sun òun la fẹ́ gbà ṣé mọ́lẹ́yìn ò ní nẹ́tíwọ̀kì ni ìgbà are so continuing to rest in peace. ẹ mọ jà lùsì ọdún wa kó tó di pọmọ olókùn dé o mm. pọmọ olókùn bá dé àdírẹ kó súnmọ́. èmi sunkúnsunkún tèmi orí ti ń fọ́ èmi o ẹ wo ebi ń pa èmi o. ṣọ́ọ̀sì kún ṣó lọ ẹ̀kún. àwọn bàbá tí wọ́n kún lẹ́jọ́ sixty years lásán. ó dà gbọ́ lórí burúkú nìyẹn àbí. Ah. bàbá tèmi tí wọ́n celebrate sixty years birthday wọn lẹ́nu ó lẹ́ ní wọn kú. fifty fifty láàpin forty five million six hundred thousand. ah. Hello? Ẹ́n? Mi ò gbọ́ ẹ dáadáa. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe ẹ́? Ọlá ṣe kí ni? Níbo lè wà? Mo ń bọ̀ mo ń bọ̀ nísinsìnyí. Máa wọṣọ sí mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. be Happy birthday, darling. Um, yeah, is, um, Stand up, Joe. You need to have some drink. Drink. I think you need to swim as well. Bang, I'll be kicking away. So. Right now, you know me, yeah. <laughs> Fisayo. Sori, uh, discover pé àwẹ̀ tí mọ́mí ń gbà. Omi eh. inconsistent fasting òun ló fà á tí ulcer mummy tó ṣe move from peptic to chronic ulcer. God. and as it is a ní láti sọ fún wọn kan yé gbà wẹ̀ mọ́. mo ti sọ fún un bóyá òun nìkan ló máa kókó bí mo ní ọmọ máa gbà gbà ó tó. so nǹkan tó máa ṣẹlẹ̀ nísìnyí ni pé you need to deposit uh, between thirty to forty thousand naira can you recommend treatment but then it is not only about the treatment Emani máa ní láti sọ fún wọn kán ṣe for now and àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ máa jẹ gbogbo àwọn pé carbonated drinks gbogbo àwọn drinks tó ní bíi gas ẹgbẹ́ tẹ bá ti ṣí báyìí wọ́n ru sókè ni kàn ṣọ́ra fún oúnjẹ to bá lata. wọn ò gbọ́dọ̀ jẹ you understand kó tètè máa jẹun ẹ eh? please. ẹ Um èlò lè gbowó yẹn. between thirty to forty thousand naira. thirty to forty okay all right. ma ma padawa. wá mo ṣe ń padà bọ̀ lẹ́yìn. pẹ̀lẹ́ kò tọ́jú wọn. alright sir. mọ nǹkan tó wà ṣe fún mi no no no calm down calm down ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ farabalẹ̀ everything ma wà okay okay um, get uh, my account details àwọn people yẹn hmm? I'll send the money right away it's okay it's okay it's okay come on Laura I love you baby just take care of you right hmm? okay. Um, Joker, I'm in Yeah, um, something for me, yeah? Um, need meeting concern. Do you understand? So, Um, wow. Ma send account details kan sẹ. As soon as ma send ẹ sẹ, iye tí ma ti kọ make transfer account yẹn. Okay sir. Huh? Yes sir. Okay, take care. Okay. Um. kò lè kọ́ṣẹ́ fúnra mi mọ́ ìyá o ìyá o ìyá o ìyá ló lò tọ́jú mi tọ́jú mi ní kékeré ẹ̀yìn rẹ̀ lò. bá mọ́lẹ̀ èmi kò lè kọ́ṣẹ́ fúyà mi mọ́ ìyá o ìyá o ìyá o. ṣàárẹ̀. ogun tó ti ṣe ò ní gbérí mọ́. àmín. Ah ṣé wọ́n tọ́jú yín dáadáa. àmọ́ gbìyànjú wọ́n tọ́jú mi. èmi náà tiẹ̀ ti rí torí nígbà tẹ́ ẹ lọ ẹ lè sọ̀rọ̀ dáadáa báyìí. ẹ ṣe ẹ <laughs> ṣe ẹ jàre. ẹ tó bá jẹ́ pé bí oṣù tí a lò tán ni àwọn owó kan rú gọ́gọ́ sẹ́mi náà lọ́wọ́ ó yẹ bá yín ra nǹkan wá <laughs> ṣùgbọ́n kọkùnrin ó réjò kóbìnrin ọ̀pá kéjọ sáwọn ti lọ́dọ̀ tí mo ti rí orí tébùrì ó dà pé àwọn kan ti ń ṣe ojúṣe tó yẹ kébìnrin náà ṣe ó dán ọmọ yìí o nínú àwẹ̀ la ṣe wà téèyàn bá gbàwẹ̀ tó bá di ọwọ́ ìrọ̀lẹ́ ṣé ẹ gé ẹ̀kọ́ eh, tí bá rí ògì tútù tí èèyàn adákínní sí téèyàn ló ń bì á <laughs> máa dùn lórí ẹ̀kọ́ <laughs> ọkọ̀ọ̀kọ̀. nígbà tẹ́lẹ̀ ra nǹkan wá fún mi èyí tán tún rà ẹ tún mú èwo ní ti mílìkì tẹ́ fi sápò. àmọ́ ah, wa kókò ní rédíò bí mo ti sọ lẹ́ẹ̀kan kóbìnrin ọ̀pá àti kéjú ọmọ láti lọ. kódà bó ṣe ṣe díẹ̀ fẹ́ yẹn sìn tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe díẹ̀ fẹ́ ni tó ra mílìkì wá ṣé ẹ lè bá ń bí débi pé ẹ máa mọ ẹ máa jù sápò. Ah, ẹ má bínú ẹ má bínú látijọ́ wa ara kankan náà jọ ní à àti pé àwa aláwẹ̀ báyìí tí àwọn àwa aláwẹ̀ tá a bá fẹ́ sínú báyìí mílìkì ọ̀dà àlà ẹ̀yìn tí ẹni sùúrù o ẹ̀yin tẹ́ ẹ ṣe díẹ̀ báyìí èso ló yẹ máa jẹ <laughs> èso ló dá lára yìí míìkì báyìí ò dá lára yìí. míìkì ò ní dá lára yìí. èso ló dá. míìkì ò ní dá lára yìí èso ló dá míìkì méjèèjì tẹ kó àpò yìí síbò lẹ́ńkó lọ́ba. kí n fi sínú ni kí n fi sínú kí n fi sínú ẹ mọ̀ pé inú àwẹ̀ tí mo gbà ọ ẹ ti ní tírí ọba tẹ́ ẹ̀ nínú àwẹ̀ mi nu <laughs> àná bí sì kí n fi ìgbà fẹ́ sínú kí n fi èso sínú. <laughs> Ah! ẹ tún fẹ́ mú ilé. Ah! wọ́n ràn yín sí mi ní kí ló dé gan ẹ ṣe tẹ́rí rádaràda bẹ́ẹ̀ ṣe rí gan lọ́pọlọ yín rí bẹ́ẹ̀ ni wàá yín bẹ́ẹ̀ lójú yín rí tẹ́rí dáńkó ẹ má tún wá mọ́ṣẹ́ ẹgbẹ́ ẹ má wà mọ́ ẹ ṣe ah, ah. kí a ló ṣọkùnrin rádaràda ìtorí ọlọ́run dáńkú bí àfẹ́wé mú sọ gbòyì kí ni gbogbo wàhálà báyìí onírànú olè olè olè ọlẹ́ àbíkó kú lójú. bẹ́ẹ̀ wá. is taking me away, away, away. me asking myself, where the hell have you been all my life? My life. And everything keeps changing. I don't even get to sleep or through the night. The night. And how come you drive me crazy each time I get to look into your eyes, your eyes. Be away, be away, be away. You're taking me away, away, away. I used to always be with you. No matter what I did until you ever want me there. Yes, no matter what I'm doing, I've been tired of my life. I wanna be here. I wanna be with you. Thank you. That's my girl. Mm. You're welcome. So tell me, um, kí la fi pa rẹ̀? Ètè mọ̀ kan kọ́lá, ṣe rí ẹ̀mọ́dé mi ń rò ní pé tẹ bá tiẹ̀ help ẹ̀ ṣẹ́rí Fisáyọ̀mí ó ń try gan o ṣẹ́rí nǹkan tó ṣe fún yín ìsìtẹ́rì yẹn kékeré ni o tábà wà nínú rúùmù báyìí kò kí ń jẹ́ ká sùn àbí kò kí ń jẹ́ ká sùn orin ló máa ń kọ ṣá nígbà tí ẹ lè bá wa promote ẹ inú wa máa dùn àdẹ máa ṣètì yín. ṣẹ́rí ọ̀kọ́lá ní àfikún nǹkan tí ọ̀rẹ́ mi sọ ṣẹ́rí ọmọ tẹ̀ ń wo yìí tẹ́ bá kàn lè bá wa promote ẹ kẹ́ bá wa package ẹ kó go international. Ah! ṣé rí àwọn female artist tẹ́ ń wò yẹn mélòó ni wọn ló ń kọrin ọmọ mi ń kọrin bàjẹ́. Ah. ọlọ́wẹ́ ẹ̀ máa ṣe pr fún mi. <laughs> anyways um, ṣeré tẹ́lẹ̀ mi náà ti ń rò pé ok bóyá ètò kan tẹ máa fi ń rìn káàkiri inú school tó máa ń kọrin kiri lọ́fẹ̀ẹ́ yẹn náà dáadáa bóyá kákan wá producer kan kó kàn produce kan lára àwọn ohun àwọn ọ̀la bọ́bá yẹn sọ̀rọ̀ sí yẹn sọ pé gbẹ́bí èmi gangan ni producer tó fẹ́ produce ohun ẹ̀. ẹ̀yin náà lè máa ẹ̀yin lè máa introduce mi fún boyfriend mi. àwọn boyfriend me? ọ̀pọ̀ pàkéjì ẹ̀ ni ẹ lè ṣe tẹ́ bá fẹ́ all right what we do is this. Um, jẹ́ká ṣe báyìí tó bá ti dọ̀la. okay. any studio of your choice. Okay. Go there. Any producer of your choice, you contact him or yes, you start. Wow! Congratulations, you. girl. Thank you, Okola. Okola. wọn kọrin adala ibi náà máa fi tí wọn fi lọ ìwọ gbé wá jẹ́ kí mi náà ṣe. kí ló ń kọ́kọ́rọ́ ni kí ló ń kọ́. ìjọba jẹ́ kọ́rọ́ ìbí ìṣẹ̀lẹ̀ lẹ́bi. tiwa Um, I want to talk to you about your boyfriend. What about him? Well, I know it's none of my business. But jẹ́ èèyàn kan tí mo like you, ni and ó are really focused. Ọ̀pọ̀lọpọ̀ relationship nínú ọgbà wa yìí náà, òun ló ti forí sánpọ́n tí ò tẹ̀ ní mínì. Ọ̀tún ipò wà determined, ó the jẹ́ èèyàn tí mo like. Mo kàn feel people were careful and you should have a rethink. Bùnmi. but the last time I checked, me mi ò rántí pé mo gbà ẹ́ as in life. Me or gbà ẹ́. Torí bí ọ̀rọ̀ èmi àti boyfriend mi ṣe wá jẹ́ priority fún ẹ kò o i don't understand mi ò prognose sí relationship ẹ̀kan kan rí tí mo mọ̀ nínú ọgbà ẹ̀ pẹ̀lú lecturer àbí tí mo ṣe máa ń gbé ẹ wá tí mọ́tò ṣe máa ń gbé ẹ lọ mi ò prognose rẹ̀. mo ti ń ṣe sófó nìyẹn o. ọ oh, rárá o mi ò sọ bẹ́ẹ̀ o. Bobby Ekebidun, boy. is my hobby. You don't understand. Aproko is my stuff. Kò yé mi, kò tó fẹ́ farajọ nìyẹn. Mi ò gbẹ́ ń ṣòfò. Tiwa, ó ti rán mi sílé náà. Ó ti bínú. Rárá. Má bínú. Gba oní school exam máa bẹ̀rẹ̀ yẹn náà. I think it's Wednesday or Thursday. Wednesday. Oh, Wednesday. So, o rántí um, you should be reading by now because ibi tó ti wá bẹ̀ mí náà mo ń try láti revise àwọn nǹkan tí mo ti kà tó wà important to life mi tó jẹ́ priority fún mi nǹkan tí mo ń try láti ṣe níbi báyìí nìyẹn so if you don't mind my darling <laughs> you can take a walk. ó ti wá mo feel pé tó ipa jọ̀rẹ́ ni mo ṣe lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ what are friends for if not for inconvenience. take a walk thank you. Tapos ko That's her business. down ṣùgbọ́n tá a má ṣe bẹ̀. ti ẹ̀dá ọlọ́run tí ẹ máa ṣe tàwa náà. tí ọlọ́run tí ẹ ti ṣe kó má bàjẹ́ lóko. ẹ jọ̀ọ́ kí ni problem ẹ̀yin girls yìí kankan ló dé tẹ̀ ń bí ìfọmọlọ́mọ kí ló rà nígbà yín gangan. <laughs> ta ló ń bí ìfúngúnukó òṣèòdà ń lè pákó. jọ ń torí ọlọ́run tiẹ̀ dúró kí ni tiẹ̀ gan-an ta ló bímọ ta ló ń wú lọ́mú ibo nílé tí ń jó ibo náà ti ń kérun torí ọlọ́run kí ni tiẹ̀ sọmọ ìyá ẹ̀ ni. ẹ jọ o iná ń jó ní ṣòkòtò ó lè ń jà ní káfàǹṣà ààrẹ mọ aláàfin Ọ̀yọ́ yín sọ pé tòun bàjẹ́ ẹ o ṣé owódé ni ṣòkòtò ni àbí ṣẹ̀kẹ̀ jẹ́ káfàṣà. papọ̀ ọ̀lù ni wọ́n bí. mi solicitor ọ̀rẹ́ òun yẹ ọ̀rẹ́ akóbáni méjì òun yára wọn. àwọn òbí ìfẹ́ ràn kí la fẹ́ bí ìfẹ́ fún nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé inú ẹ̀ ń bí wa. yes tóró mo máa ṣe báṣubàṣu ní ìgbéraga ẹ ti pọ̀ jù látọjọ́ tó ti ń fẹ́ bọ́yọ́ dé ọlá àbọ̀ ńlá ẹ̀kan tó pé ó ló ń wọ́lá kiri tó dẹ̀ pàdé ọlá àwa ti lọ́lá tẹ́lẹ̀ àdè máa máa nílẹ̀ àwa wí tán máa máa fẹ́ lọ fẹ́ bọ̀ bíi sílẹ̀ tọmọléèwé bó dẹ̀ ṣe wà yẹn nǹkan tó ń dùn mí lọ́rọ̀ ẹ̀ pọ̀ gan nọmba one kò ní kọ́lọ̀ yes nọmba two ó gbẹ ṣòro níbi sasa straight ṣọwárí nọmba three kò fine rárárárárárárá tó bá wọn fẹ́ sẹpọn fẹ́ tàn pọ fine àfi tá irú àwa yìí ò bá sí nílé àbí kí ni mo sọ ọ̀rẹ́ mi. jésù ọ̀rẹ́ mi. <laughs> ẹ jọ o ṣé ọ̀rẹ́ lẹ́yìn àbọ̀ rẹ̀. pẹ̀lẹ́ o mi sí ọ̀rẹ́ hmm. àbíkàrẹ pẹ ní madam ọ̀rẹ́ tó ń torí Ọlọ́run ṣé ó rí tiẹ̀ ò pé ni ṣó rí bèbí ẹ̀ ṣe máa ń ṣe ni àti pé tó ń fẹ́ bọ̀bọ̀ ọlá àbí kí ló tiẹ̀ burúkú ẹ̀ adéọlá adéọlá owó ẹ̀ tó tiẹ̀ kó máa jẹ́ tó bá ti fẹ́ tó bá tiẹ̀ bá ti béèrè one naira lọ́wọ́ ẹ̀ ní ten naira tó bá béèrè one thousand á ní ten thousand á máa fi yẹn ṣe kí ní fàwọn àtàwọn campus tá a lò ó lọ́wọ́ john taylor kí ló ń ṣe náà ìyí ẹ̀wà kò dẹ̀ ni kò fáìn kò lọ́yàn kò nídìí problem ẹ̀ á máa bùjá sáwọn tẹ̀. talk of the devil ayé rẹ̀ fine ọ̀rẹ́ I get oh. ah, the man wo mo as in mo really expect o oh, ọlá ló rà fún mi. ọlá yìí ni ẹni o. abo o fẹ́ I'm ah, lè fún ẹ <laughs> tiẹ̀ náà ah, fún àjẹmí ayé lè o tẹ̀wé ìgbó sí o Oh, mi o oh, lọ́rẹ̀ẹ́ ó lórí ọ̀rẹ́ sẹ́ ṣé gbogbo nǹkan tẹ́ ti ń sọ gbogbo àtúntò nǹkan tẹ́ ti ń ṣe lórí ẹ̀ látàárọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ni màá sọ fún. ẹ kí ló ṣe tó ń bọ̀. sọ̀rọ̀ ìwọ túlẹ̀túlẹ̀ ló fẹ́ yà mi mọ nǹkan tó ṣe nítorí pé kò lọ́rẹ̀ẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn ẹnu ẹ torí pẹlẹbẹ ó fẹ́ dá ni ọ̀rẹ́ mi ṣáà bá a bá pé egunlé egunlé ajé bá a bá pòrè ọ̀nà oru afọ́hùn mọ́lọ́gbé ogbe gbọ́jọ́ n ò torí ẹni méjì pé yín o torí ìpàdé ọlá ni gbogbo bọ́rọ̀ rẹ̀ bá ṣe rí ẹjẹ́ ń wo jogunjogun ò ní gbójú lọ́wọ́ jogun ọmọ atare jọgbọ̀njọgbọ̀n ò ní láwọn jọgbọ̀n ọmọ ẹ̀rù àwọn àgbààgbà yálòdì ò ní gbàgìrì lòdì lọ́pọ̀ mi ẹjẹ́ <laughs> Eh, eh. Ah, kò burú kí ẹ kú oríire orí ẹ ní òdì mọ́ sí ọ̀gọ̀dọ̀ kó kó lẹ̀ fọ́ wọmi ọ̀rọ̀ tí ọtí ẹ̀ wá mú wàhálà dání kò bá sọ̀rọ̀ dé orí èyí táwọn ẹgbẹ́ tí wọ́n fi máa ń wá pátá tiwọn ọ̀rọ̀ tí ọ̀jọ̀ mọ́ pátá nǹkan jọmọ pátá àgùntàn ńlọrọ tí ẹ jẹ mọ́ àgùntàn funfun. àgùntàn funfun mm. bàbá màá rí ẹ wo bàbá mẹ́rin rù wọ́n ṣe èèyàn wọ́n dà á pọ̀ tí n bá fi máa mú twenty thousand naira dọ́dọ̀ wọn lọ́ràn yẹn màá rágbó fún tẹ́yìn rẹ̀ gbàgbà tí ò lábàwọ́n. mo lọ pé o ti fẹ́ rí àgùntàn. ẹ ní ọ̀ràn yẹn lọ́dọ̀ bàbá mẹ́rin ni. tí ẹ̀ máa ń gàn orí apá wo mi sórí bí ọwà yìí kò sáyè kébékébé bí ọwà yìí ilé ikú wọn sì ti jẹ́ wárùn bọ́ ọba ṣe wérewère bí ọwà bọ́yọ̀ wá nẹ̀tẹ̀ tọ̀tọ̀tọ̀ báyìí ọ̀tà tẹ̀rù ń panu òkú tú ẹ̀ gbàgbé òsì ní tẹ̀yẹ yọ ah, ah. bí wọ́n bá ń pagún tàn nílẹ̀ Yorùbá odidi èèyàn ni wọ́n ń pè mí wọ́n bá wa lágùntàn funfun ó túmọ̀ sí pé èèyàn pupa ọkùnrin pupa lóòlò tó ṣègbọ̀nlẹ̀. Eh, bàbá ẹ ṣe báyìí sọ pé eh, eh, àwọn ọlọ́mọlẹ̀ yìí wọn ò ní mí lára ni odidi èèyàn tó tún wà pupa ah, bá a ṣe ń ríran wa mo ṣe rí yìí o dúdú ni wa kò sí ẹ̀ pupa ran wa ẹ ń bóyá kẹba wo náà dọ́tọ́. ọ̀rọ̀ ẹ ti ń yé mi ohun tó fẹ́ fàyọ ni pé kọ̀ wá wò ó náà rántí eré ẹ̀ burú orí rẹ̀ burú bí orí ogún tí ń léwé rẹ̀ tó lóun ó gbowó ọdún ṣé orí rẹ̀ bá wá burú inú mọ̀lẹ́bí tèmi ló sọ ọmọ yìí tọ́kà lọ́rọ̀ rẹ kí n wo inú mọ̀lẹ́bí tèmi wá mú kan fún. ọmọ yìí náà lẹ́wẹ́ ẹ má bínú sí mi bàbá. ọjọ́ inú bí mi sí ọ wo ilé ikú láti jẹ́ wàrùn sórí ibi ọwà yìí wọ́n bá ṣe wúrowòrò wọ́n jọ tatẹ́rù nǹkan kò sí ní tẹ̀yìn ẹ̀yọ rèé jókòó ẹ ṣeun bàbá ẹ ṣe àwọ̀ gbọ́n dá sí. Eh, ẹ̀yin náà lẹ dálẹ̀ náà là á sí lò. orí fesibúùkù àbí kílẹ̀ tí máa ń pera pàdé ara yín. Eh, fesibúùkù. ẹ eh, ò bẹ̀ là á lọ. mo mọ̀ pé ẹ̀yin ọkùnrin kan bẹ olójú kò mú ọ̀lọ́ ní ẹ bá ti róbìn ń bẹ̀ ẹ máa bá a sọ̀rọ̀ ní. ara yóò ní balẹ̀ mọ́lẹ̀ ẹ máa ṣe gàlégàlé. a bá àwọn obìnrin wa sọ̀rọ̀ bí wọ́n bá ti bá a sọ̀rọ̀ mọ́mọ́ pé bí wọ́n bá ní ọwá yọ wà bẹ̀ láti yanjú gbogbo ẹ̀. Ah, ah, bàbá eh. mo dúpẹ́ lọ́wọ́ yìí mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ wo àwọn ọmọdé yìí ò ní pa ara yìí yín ẹ bá ti ń lù yóò máa dùn yóò máa jù sí fún yín bàbá ah, ẹ mọ̀ gbà o ẹ rí i pé màá sanjọ́. Mm, mm, mm, má lọ ibi sanjọ́ má lọ ibi sanjọ́ ọmọ ọba sanjọ́ omi owó lọ́rọ̀ yìí já sí ah. yóò nà lówó yóò nà tó bíi bóyá forty nine thousand yóò di bí ẹgbẹ̀rún kan ní àádọ́ta. Ah! forty nine thousand naira mm-hmm. that is forty nine thousand. Mm-hmm. ó dín ẹgbẹ̀rún kan. Ah! two hundred and ten naira ticket nìyẹn eh, bá mi two ten naira èwo ni ń jẹ́ báwọn. Ah, bàbá ẹ wo mo ṣèdánwò kan kọ́lọ́njẹ ń gbé sí ayọ̀ ni ẹ wo mo kó pámì ní ten naira ticket mo wá méjì tó dá mbẹ méjì tí mo mọ̀ pé ó dá tó jọjú mo fi two hundred naira sí ó jẹ́ two ten ticket tó bá ti wá hmm, ibi mò ń bọ̀ ẹ̀ ń bọ̀ irú òwòwò ni òwòwò ni. bàbá kò lè yé yín <laughs> tẹ́tẹ́ ni mo fi gbẹ́kẹ̀lé mi sí ah! mo tọ́ tẹ́tẹ́ yìí. owó tẹ́tẹ́ lọ fẹ́ kó wá bá mi owó tẹ́tẹ́ náà lọ́ọ́ máa rí eré ẹ̀bù ọ̀yà délẹ̀ mo ní dáhùn ní ọgbọ́dọ̀ jẹ́. ibi tí mo nírètí sí ni bàbá ẹgbà mi ibi tí mo nírètí sí ni. owó tẹ́tẹ́ lọ fẹ́ owó tẹ́tẹ́ náà lọ́ọ́ máa ní ṣùgbọ́n ọ̀rọ̀ olówó tẹ́tẹ́ déhùn má gbé débi orí ọba fẹ́ burú ó lè kú lọ́sàn-án gan o. ẹ má jẹun kú ẹ jẹun wà lọ máa rí ẹlẹ́dàá mi ò jẹ́ kí n rí orí ìyá mi ò jẹ́ kí n rí orí àwọn ìyá tí ń ò jẹ́ kí n rí lágbára ọlọ́run bàbá. eléèbùsàn ó ń tẹ́tẹ́ ayé ẹlẹ́bi ayé ó ń tẹ́tẹ́ ẹ̀yin ìyá ẹ má bínú oje <laughs> àlè fẹ́ ru wọn kú. Oh. <laughs> I love you. Oh, you are the willow corner. No, you're more than this. Oh, yeah. Thank I'm ah, you. Kokiri. Kokiri. Ah, eh. <laughs> oh, ọmọ Oh, I'm going to mí mo ìwà yìí. Ọdún kan tó fẹ́ lò yìí, ó ń ṣe mí bákan. just a year now, ó ti ń sùúrù bọ̀. Very. ọdún kan tó kú yẹn ó dàbí twenty years lójú mi. Hmm. Hmm. anyway ìgbà wo ló máa bá mi níbẹ̀. níbo ló ní ká ti pàdé náà. no uh, the same place tá a máa lò yẹn náà ni. mo bí bí i thought you said we change the location. Mm, but jẹ́ ká lo obìnrin lónìí náà tó later. I'm fine. Anything for you, my darling. <laughs> oh. You oh. <laughs> I'll forever love you. Love you too. <laughs> You're the best. <laughs> kí ni nǹkan tó fẹ́. mo ti sọ fún ẹ mo fẹ́ change àwọn kankan. that's one that you have done. àṣepọ̀. Ah, lára o torí pé ẹ mọ mrs mcantoni lẹ́sẹ̀ sọ nǹkan tẹ́ ẹ sọ yìí o if you'd known her you wouldn't have said that she's a no-nonsense woman. you are carrying my baby oh my goodness. bọ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ báwo ni sport àti activism ṣe jọra wọn. what do you want me to do for you. anything kò tó sọ tán lẹ́nu ẹ̀ definitely láti ṣe fún mi. ṣé fẹ́ kidnap mi ni yes mo fẹ́ kidnap ẹ. Gentlemen, thank you so much for coming. ìyá mojúbà o mọlá ò gbé ìyá mojúbà o ìyá mọdẹ. ìbámojú o dínà lọ́láwo tán èmi abẹ́sẹ́sẹ́ bí ọjọ́ mo láwo kù wọ́n ní mo láwo kù sí mo ló kú gúnlugún àwo orí gbá àkàlàmàgbò àwo ọ̀sán kò wé wọ́n ní kí n fi kàn án mi dọ̀rọ̀ kéńgbé wọ́n epo nínú epo. Mm? Mm? <laughs> ẹ wo ìkàlẹ̀ ọ̀rọ̀ ọba ti délé ibì kan náà làwọn forí orí mi rè mò ń bọ̀ náà yẹ́mi sí. bàbá tó bínú díẹ̀. ara sà. má bínú. orí àwọn sẹ́kẹ̀ tí mo ṣe pati ẹnu ẹ̀ lọ bá mi yìnbá sì yẹjú eléyìí báwọn ó tó ohun tá a tó lè gbàgbé. ṣẹ̀dẹ̀ ti bá mi káwọn ìyá náà. ah ah mo ti ń kí wọn làwọn náà ń gbọ́ ìyá mọ́dẹ ọmọ yín kí yín. mo kí yín o good morning o. ẹ kẹ́ni èwo lè yún. ṣé wọn gbọ́ yín bọ̀ yìí. wọ́n ti gbọ́ ìyá ti dán lóhùn ìyá ọmọ yín kí yín. èyí ṣe tó wá sí pé ìwọ nìkan lọ. ẹ bàbá àwọn tó kù mí ní pépà ni. wọn ní pépà. bẹ́ẹ̀ni sá. Ah, ẹ kò burú ẹ mọ̀ mọ̀ pé o lè sojú wọn náà ni wọ́n fi ní ọwọ́ <laughs> ẹ kárí ẹ yẹ mi sí ẹ jẹ́ wá ń dán sí ẹ ṣe gan. ẹ torí mo ti ṣiṣẹ́ kan lẹ̀ ti ró àhọmọ́jú ọba ti họmọ́jú omi ibikíbi tẹ́ ẹ bá rí ẹ wọ̀ sórí bẹ́ẹ̀ bá ń lọ kápẹ́tà ló ti ń lọ bọ́ba kọjá ń lé kẹtí pátá èyí tó ní súrà tó ní kìmí pátá póríṣiríṣi o àwọn pátá mi ń bẹ kọ̀lájì hmm. odidi ẹni mi ń bẹ gbé lódìdí kọ̀lájì la bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ pátá pátá mi sì ń bẹ tó ṣe pé a ajé o ajé o a orí mi mo pè ọ́ o jáde ọwọ́ ilé mi sùn pátá ẹlòmíì já ọ jáwó tí n bá ti wá fún yín tì ró òun tẹ ẹ họ ọmọjú ẹ bá ń kọjá lọ ẹ rí tí èéfín ọmọ yọ nínú ilé tẹ ẹ ti fẹ́ rí pátá òun gan káwá pẹ́ tún wá wọbẹ̀ ọ̀gangan bíi tí pátá òun bá tún wá wà kápẹ́ pátá wá pọ̀ tọ́ lọ bí ọgọ́rùn-ún gan èyí tẹ́ ẹ fẹ́ ló ń bẹ́ẹ̀ ti rí tí èéfín ọmọ arúgbó gangan bẹ́ẹ̀ báyìí lọ́gangan báyìí kẹ́yìn ọkàn mú un ṣùgbọ́n tẹ́ bá mọ̀ pakòókò kò sí ẹ̀kọ́ gbogbo ẹ̀ máa kó bọ̀ wá bá mi <laughs> ṣé ẹ ti mọ̀ bí bá ti ń já sí tajẹ́ ẹ̀ mọ̀ àwọn bàárà ọmọ pọ̀ lọ́dọ̀ tí a ń bì yín ẹ̀ sì mọ̀ pé èmi náà mú nǹkan wọ́n máa taari ẹ̀ sọ́dọ̀ tí yín náà yẹ mi sí. ẹ àmọ́ bàbá ṣé nǹkan kan ò ní ṣe àwa. Ah, ah, yẹ mi sí ọmọ ṣùgbọ́n o ẹ má jọ wọ ẹlòmíì ọba pátá yín o irúmọlẹ̀ ọ̀dà kan mọ́ ọbẹ̀ dé àyìn ó di ṣíṣe o. bàbá irúmọlẹ̀ ọ̀dà kan mọ́. kọ̀dà kan mọ́. Ah, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú èmi àtàwọn ọ̀rẹ́ mi àwọ̀ kí wọ́n pátá àtìgbà tó ti dógún pátá dé lógo benz àtìgbà ìlàwó tí wọ́n pátá mọ̀ pátá bẹ́ẹ̀ dídì mi ẹ̀ lè bá. èmi màá wọ́ pátá mọ́ tèmi. ẹ ọmọ yóò bọ pátá lóòótọ́. Ah, sọ fún yín mi kì í wọ pátá. Ah, ẹyin ẹ o ti yẹ yín nu. Ah, àwa ti já ti pẹ́. bàtà ọ̀bọ pátá pátá òun olú. a dà fún yín bàbá. àti dọ́mọ àgbà nu. omi yẹ mọ́mọ́. ẹ̀yà ń fa ọ̀rẹ́ ibi tó lọ báwo ló ṣe ní ká lò ó. ọ̀dẹ̀ yẹn ni mò ń wò kó má yẹ pọ̀ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé wọ́n ní pé a máa lè bìtìrò ni as ó ṣàmọ́ báyìí máa ń lo ọ̀dà ìpẹ́nsọ yẹn bẹ́ẹ̀ la ṣe máa máa lò a máa máa lé sójú wa wọ́n ní pé tá ti lé sójú yẹn ń pé anywhere tá bá ti lọ eh. tí pant tó lógo tó bá wà ń bẹ̀ ń pé a máa rí bìkọ́ wọ́n sọ pé ó èèyàn pé tán bá gbé dídé èèyàn míì tán bá fi gún ọṣẹ pé tán bá lò wọn lè rówó gbèrò ènìyàn ológo nìyẹn nígbà ìbọn tó bá ti fún wa ní kíni tá bá ti lo kíni yẹn ibi tí pant tó wà òkè tó lógo tó máa jáde lára ẹ wà pé a máa rí pé smoke máa máa yọ lára kíni yẹn sọ pé òun la máa kó wa. <laughs> kí la máa ń dúró fún ó ti dá ẹ̀bọ̀ dúró àwọn tá a bá lọ́ndìzì wọn kí ló máa ṣẹlẹ̀ sí wọn. ọmọ kú nìyẹn. ṣé gbogbo ẹ ló máa kú ni. ẹ dúró ní kí ni tiẹ̀ kí ló kàn ṣé ọmọ ìyá ẹ̀ ni wọ́n ṣíṣe wọ̀ ni mo fẹ́ lo bẹ́ẹ̀nsì àwọn ah, fẹ́ lo bẹ́ẹ̀nsì ẹ̀ wọ̀ kó kí ni ṣíṣe ọmọ máa ṣe bí òde nìyẹn. Ah, ṣòtẹ̀rù ti dá báyìí tó yẹ pé ọmọ àlówó orí ẹ̀ tí mo tètè fẹ́ bẹ̀rẹ̀ orí girlfriend ex mi ṣùgbọ́n girl tí mo ní pé boyfriend mi fẹ́ yẹn mm. mo ó ṣẹlẹ̀ mo dẹ̀ ní access sínú room mi so i think i should start from there. now you are talking. kọ́ ló wá jẹ́ kó lógo ni o. Ah, ó máa lógo tí ò bá lè lógo àti ẹ̀rí a máa rí ètò lógo sọ́dọ̀ tá a bá ti ń lo kinní yẹn a máa rí ètò lógo ah. but hmm. rọ́lákẹ́ rọ́lákẹ́ eh? rọ́lákẹ́. kí ni. mo ti pè é lẹ́ẹ̀mẹ́ta mo mọ ẹ́ dáadáa o ah. jẹ́ kí ẹnu ẹ̀ bò ó jẹ́ kí ẹnu and bàbá yẹn náà ní pé káwa náà wà very very careful because àwọn èèyàn tó ń kó pátá wá sọ́dọ̀ àwọn pọ̀ ká má lọ kó ti wá o. èmi ò wọ ọmọ látọjọ́ èmi tẹ̀sí sọ fún ọ bóyá àti gba ayé pátánilógo bẹ́ẹ̀ làwọn ò ti làwọn ò ti wọ pátá mú tà wá. ìyẹn ò tiẹ̀ wá lè báyìí o ẹnu mi máa bò náà ọgbà tẹ́mi náà nífẹ̀ẹ́ kó bára mi uh-huh. ẹnu mi máa bò ó jẹ́ ká bẹ̀rẹ̀ planning báyìí kí la máa kọ́ra. ọmọ àkọ́kọ́ ra jẹ́ kí n wọ̀ náà àwọn ọkọ̀ ra bẹ́ǹsì. o lè pẹ́nu ẹbí ẹnu bẹ́ǹsì. bàrà mẹ́ta. Ah ẹ kí ló ṣẹlẹ̀ mẹ́ta báwo ṣó fẹ́ máa fi ṣe taxi ni. Ah, kí ló ṣe náà máa gbé kan fún mọ́ sí mi máa gbé kan fún pop sí mi náà dé máa gbé kan fún mọ́ sí mi. abẹ́rẹ́ first born káre. <laughs> pé kí nìyẹn. pé mo mo prefer àwọn ṣúgà dàdí ìjọ ọyàn ga ìtẹ lọ. Hmm. omi ìpèpéjú ti kún ni. wọ́n ti kó ti bá tiẹ̀ lọ. wọ́n dẹ̀ lo pint ọmọ ọlọ́mọ. àbò rí you see wọ́n lè ṣe àwọn ọmọ ìwé ní adé láti ọ̀bẹ rẹ̀ kẹfì mi ò láìka àwọn ọyàn ga ìtẹ o àwọn ṣúgà dàdí ẹ ti pé. kọ́ ló máa ṣọ́ wa o. àbí okun máa ṣọ́ wa o kó ṣàánú wa o tí nìgbẹ́ bí táà lọ ṣe ká máa lọ àbò ẹ lọ kí n Let's roll it. Hmm. Ah. ọkọ mi gbogbo ohun tó kà á lẹ́yìn bó la ti fẹ́ rí báyìí. Ah. ẹ̀yin á máa yẹra yín lẹ́nu. Mm-hmm. ọ láti sọ pé òun máa cater for everything ó lóun máa cover ẹ̀ ó ní in fact ó ní mo sọ fún yín pé òun ti ń plan láti get iṣẹ́ fún yín tẹ́ máa máa fi rí owó náà láìpẹ́ máa stress ara yín because ó ní òun fẹ́ yín fún wàhálà ó ní bóyá kí òun get eh, ẹ̀mọ ọ̀kadà then ẹ̀rọ tó fi ń lọ ata àwọn ọ̀kadà yẹn máa lọ ṣiṣẹ́ so wọ́n á máa deliver fún yín tó máa ti dé everyday then ẹ̀rọ ata inú ẹ̀mọ̀ pé nǹkan téèyàn kàn lè gbé síwájú ilé ẹ̀mú gan-an. Ah, ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣòríire mi ní fojú sunkún yín aṣòríire wọn náà ṣe mí ọ̀dà bí mo ṣe bá yín ṣe ti gbọ́ àǹtí mi kí ló dé kí ló dé tẹ́ ìyá ọ̀dà nìkan jẹ. Ah, ah. àǹtí mi alẹ́ lójútì nìyí o ẹ ẹ mojú ẹ mọ́ra bí àwọn ará bí o ebi mo sọ fún yín pé ká ẹ mọ̀ débi lè lọ gbowó mọ́ ẹ gbọ́ níjọ́ ló ṣe àlàyé gan tó fẹ́ kú o gan níjọ́ ló tó fẹ́ kú o kẹ́ ẹ̀ ṣàlàyé fún mi. ṣé mo bọ́ wí ni èmi àtàntí mi sọ̀rọ̀ ń dá sí. iye mi làbúrò òye èyí sì fọ̀rọ̀ lọ tó o ti gbọ́ ìwọ náà má bínú orí ara ẹni ọbẹ̀ ìtẹ́ ìkówólé náà nu ìwé èwo lẹ̀ náà sáàmọ́ ogbó tí dánwò ń gbòòrò ni sáàmọ́ tí dánwò ń gbòòrò. nígbà bá lọ tán tó bá kàn wọ́n wì fún ọ olójú wẹ́wẹ́ bíi nọ́mbà ọ̀yọ́ wọ́n sọ tó bá kàn fún ọ tó o ti gbọ́ àǹtí mi ẹgbẹ́ wọn á sọ fún yín tí ó sì ara yín wọn ọ̀bà tí ì kú òǹbẹ̀ sẹ́ǹgbọ́ ẹ má jẹ́ kọ́ lọ débi ilé yẹn mọ́ o ẹ má débi ilé mọ́ o tí n bá tún dé ibi ilé òun tí n bá dé ibi ilé tí ó bá sọ pé ẹ tún wá bẹ̀ wá gbowó ẹ jẹ́ ìyá tó ń bu ẹtí bẹ́lẹ́gbẹ̀ẹ́ yín jẹ ẹ̀yin olórí burúkú olóṣì àbọ̀ sẹ́ẹ̀rọ fún àmọ́ tọmọ yín ṣe ni gbogbo òkìkí ọmọ yín ti kàn ń gbòòrò àbí ọ̀kẹ́ ẹ̀bì nǹkan ọ̀bẹ ó lòún bímọ sọ́ọ̀mọ́lẹ́bí ha ẹnu ẹ̀ àwọn ẹni ẹsẹ mo bọ sọ̀rọ̀ mo bọ sọ̀rọ̀ rú ìyá lọmọ. ẹ̀yin olórí burúkú akóṣìbèrè olókùn kò sí. ẹ ṣáà ti mọ̀ wá wọn fún un téèyàn bá ti mọ̀ wá fún un níwà kò ní pírọ́blẹ́mù o ẹ jẹ́ ká kàn gbà pé gbogbo nǹkan tó sọ yẹn ẹ ká assume pé wọ́n sọ anything pé pé àtẹ̀gùn kan fẹ́lẹ́ kù fẹ́ wọlé ó fẹ́ jáde ó ṣe jàgbàjàgbà kò sẹ́ni bọ̀dì tó wà ẹ gbọ́ anything ṣé wàá rí hmm. gbogbo nǹkan tó fa gbogbo orin sọ́ọ̀tì gbogbo nǹkan ṣe ń sọ̀rọ̀ sí ṣakaláṣakala torí properties tó pa yín pọ̀ ni hmm. ẹ̀yin máa wò ó ti by the time tí máa ṣetán ní school tí mo ríṣẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tí èmi náà ń kó wálé máa kọ́lé tí yín fún yín máa ra mọ́tò gbogbo àwọn ẹlẹ́gàn wọn ló máa pa ẹnu mọ́ ẹ ní problem mo ṣèlérí fún yín pé gbogbo nǹkan tí abiyamọ fi ń jẹun mu ah. lẹ́yìn náà fi máa jẹun mu. o ṣe ọkọ mi ṣe mm-hmm. dúpẹ́ ṣe oṣù rire mi ò fojú sunkún ẹ. àmì ẹ̀wọ̀ ẹ̀fẹ̀ bí mo yín sọ lọ. níṣẹ́ lánàá notify wa pẹ́ ń bọ̀ ẹ ò dẹ̀ wá. sá bí mo ṣe ń bọ̀ láti ilé láàárọ̀ yìí ọ̀nà tí mo máa ń gbà always yẹn mo bá hold up níbẹ̀ so mo máa tàn padà kí n má lè fi lè late dé ibi iṣẹ́ ọ̀nà tí mo máa ń gbà kejì mo máa try láti wo ọ̀nà yẹn ìgbà tí mo máa fi máa kọjá ní ọ̀nà yẹn pọ́tò pọ̀ nínú ọ̀nà yẹn sá bí mo ṣe máa jálù báyìí bí mọ́tò ṣe bàjẹ́ ní ibẹ̀ ní ilẹ̀ ṣúgbà mi sá. láti táìmù ni láti bí a bí. bí around seven thirty to eight sir. láàárọ̀. láàárọ̀ sir. ìyẹn wá ṣùgbọ́n yín síbẹ̀. ibẹ̀ mo fẹ́ mo ṣàfẹ́ mi ṣe pé mo tètè dé ibi iṣẹ́ sir. mọ́tò yín wá bàjẹ́ síbẹ̀. ibẹ̀ ló bàjẹ́ sí mo try láti. ẹ wá tú ẹ́ńjìn kalẹ̀ as a mechanic tẹ jẹ́ all because mo kàn sọ pé ókè o mi ò ní wá bí iṣẹ́ lọ́la o i'm travelling for an appointment and for a meeting. wọ́n ló kàn fẹ́ pé wá kó fà kan jókòó sílé. ara sà ara sà kò rí báyẹn sà. and I called you yesterday. o ní ah ọ̀gá mo wà lọ́fíìsì ẹ̀ kí ni gangan not me like mi wà lọ́fíìsì rárá mi. ẹ ẹ má bínú sà mo rò pé màá tètè make ẹ̀ dọ́fíìsì ni sà. you say um, mo máa ń láì kí n ṣe nǹkan mi pẹ̀lú reason hmm? okay, sir. you can act without any corporate reason now um, you said something earlier on ní um, ibi tó ń gbà kọjá mọ́tò fún bẹ́ẹ̀. fún bẹ́ẹ̀ gan sa fún bẹ́ẹ̀ gan sa bẹ́ẹ̀ ni sa. now good as a good citizen of this country. Hmm? yes sir. Ah, eh, kó má di pé bóyá ọjọ́ mi àwọn míì náà gbàgbẹ́ mọ́tò wọn bàjẹ́. Hmm? Um, a máa relieve your duties. Uh, so um, you go home uh, wà lọ́mọ bá wọn fílẹ̀ àwọn portals yẹn you understand probably within a year tí wọ́n máa fílẹ̀ tán we might think of um, bring in your sir, but for now my brother you're fired. ẹjọ́ torí ọlọ́run ìjọba máa mójútó yẹn sá ẹjọ́ sá ẹjọ́ torí ọlọ́run sá ẹjọ́ sá ẹjọ́ sá. ah um, listen. sir. Uh, hello. Yes, sir. hello. i'm sure you know why you're here. yes sir. Uh, yes sir. Now tell me sọ fún mi kí reason to ṣe fẹ́ me, mi ò gbọ́dọ̀ sack ẹ mi ò fire Sir. Now, one of the customers who complained pé wọ́n fún personal account That is some who owó sí owó tó company's account. Sir, uh, actually um, alẹ́ Friday alẹ́ Thursday sorry the woman yẹn pè mí so phone here, aka nàmbà ọ́fíìsì wà nínú ẹ̀ fóònù yẹn ti so second phone me no pay me see. Come come me mi ṣèṣì yìí ó là ká nàmbà tí mo lè so was my off hand is my account number sir so mo kàn sáré pè fún madam yẹn fún mi tẹ kó yẹn máa pọ̀ tó bẹ́ẹ̀ yẹn i was thinking bóyá ajá kékeré kan náà kẹfẹ́ rà pé at least by after màá kàn dáwọn yẹn padà sí i but bàtà òun yẹn wọlé i saw the alert so mo de so tuesday náà mo padà sanwó yẹn wọ wọlé sàkáǹt company sir i paid the money. fóònù eh, ẹ ti kú fóònù mi kú njọ. mo wá pè é sórí fóònù tó ti kú yẹn náà. no fóònù mi tí àkànnàbà yẹn wà tí àkànnàbà ọ́fíìsì wà ló kú bọ̀ fóònù kejì tó pè mí sí ẹ eh, mo mo mú account number tèmi lórí sọ àá. fóònù kejì yẹn kò ní nọ́mbà accountant. sá mi ò ti ẹ̀rù bẹ́yẹn sá mi ò rú sá eh. mi ò rú lọ sá. ok now ọsàn wọ́n sàkáǹtì ẹ ní. Eh, ẹ àárọ̀ friday náà sanwó yẹn sàárọ̀ friday náà náà sanwó yẹn. nígbọ́ friday morning náà sanwó yẹn. you said thursday just now. Eh, alẹ́ thursday mo pe account number yẹn fún wọn so first náà rọ thursday ló ti friday ló sanwó yẹn wọlé. ok fine so ọsàn wọ́n sàkáǹtì láàárọ̀ friday so throughout friday kò ṣe san sákàtún mọ kọ́ńpẹ́. mo busy sort of our busy sort of doing one time office náà mo wà tó à níjọ́ yẹn náà office náà mo wà. saturday nǹkan. Ah, bank òkè òkun saturday sa. kí ló ṣe mobile transfer mobile account um, um, app. Ah, mo rò pé transaction ọ̀bẹ yòówù yẹn pọ̀ ṣé mo lọ hang or something like that pé ó bẹ́tà kí n kó lọ kí n lọ ṣe bank kí n kó tẹ́lá kí n ṣe everything bó ṣe yẹ kí n ṣe dá. sọdún yẹn ṣe wà saturday sunday. Eh, yes sir. and first monday morning go àwọn ah, monday ọjọ́ ajé ni sàbí ṣùgbọ́n ọjọ́ ajé yẹn owó máa wọlé from one account bẹ́ẹ̀ mọ̀ sanwó jáde yẹn fẹ́. pàápàá tó bá jẹ́ owó olówó ah, wọ́n wọ àkáǹtì yẹn bí owó kọ́ńpìnì bí ìgbà míì kí wọ́n sanwó sàkáǹtì yẹn kéèyàn má ti rẹ̀ míì tẹ̀ padà sí company's account. ẹ má bínú sá má bínú sá. bí kéèyàn máa lọ dá ṣe unofficial duties nígbà míì bí kéèyàn máa boycott gbogbo àwọn eh, nǹkan tó wà nù store òmòrú ẹ̀. oversight ni sá má bínú sá oversight and oversight oversight na oversight sir. ló mọ̀ wá overshoot the outpass kan now listen to me this is my company. Huh? I'm mi fi bitcoin mi mi ìdẹ̀kùn bóyá mo jẹ ìran kankan mi lówó tí mo dá kankan look at me very well Me, ò jẹ́ owó dá kankan mi lẹ́ o mo jìyà mo làágùn rí owó tí mo dá company lẹ̀ ni. sorry now listen since tí wọ́n ti feel pé kò yẹ kó máa san owó jáde ní ọjọ́ ajé but tí o lè gba owó olówó sọ́ lọ́jọ́ ajé yẹn ẹ́. sorry company náà ò ní ready láti employ lọ́jọ́ ajé mọ́ ah, ṣùgbọ́n you sá ọ̀gá ọ̀gá ẹ má ṣe yẹn sá sórí sá ọ̀gá ẹ má bínú owó you can check the account balance ó ti wọlé sá owó yẹn ti wọlé owó yẹn ti wọlé sá owó yẹn ti wọlé. yà that's security post. yà Bobby ah, fún mi ní ọlọ́kọ̀ méjì mẹ́rin. sá ọlọ́kọ̀ sá sá. listen listen listen I know what to do. Huh? kò ná mi ní nǹkan kan láti gbé láti gbé lọ sí prison street but torí ìyàwó àtọmọ tó wà ní leave my office now. What nonsense. gbajẹ adúpẹ́ ẹ ń báwo ni okú ọ̀rọ̀ alájọbí o báwo níbi tó lọ. Hmm, mo débẹ̀ o mo ṣàlàyé fún mo ní ẹ wo tí mo wá ṣe ìmọ̀ràn àti ni mo á ti fún yín ẹ gbọ́dọ̀ rí ẹsẹ̀ yín nù lè mọ́ wọ́n sì gbà bẹ́ẹ̀. ó gbà sí ọ lẹ́nu. kò ní gbọ́ kínni ọwọ́ kan bẹ́ẹ̀ lọ́gbọ́lọ́gbà. bẹ́ẹ̀ ni. tí mo ti rò pé kò ní gbọ́ tí mo ti rò pé kò ní gbà mo ti wò pé tó bá fẹ́ gbígbóná ń bà wá bó sì fẹ́ tútù lọ bá fẹ́ ń wà fún gbogbo bí tó bá gbà yọ báyìí yóò bá mi pàdé ń bẹ̀ ni ah, eh? ara ẹ balẹ̀ eh? èmi lójú tèmi yóò ti ápóhun ò gbọ́ ah. eh, tí mo ti lérí pé tó bá sọ̀rọ̀ gan bẹ̀ wọ́n bò mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. Ah! n ti ẹ̀fẹ́ gbọ́ ìgbádùn àkótì ẹ̀ lè gbà sí ọ lẹ́nu bó tilẹ̀ wù kórí torí pé mo ti fomi basẹ̀ dé pé gbogbo ohun tó bá gbà lájọ fún. ọjà ọba ni kò bàjẹ́ ó tún wá padà lọ lẹ́ẹ̀kan sí ó wà lọ rè bá tẹ́nàntì tún bẹ́ńbẹ̀ pé olórí ẹbí sọ wípé kò gbọdọ̀ kówó fún ìyá àfisayọ̀ mọ́ tí ọba ti sanwó nínú kó kówó fún ọ tàbí kó wá mi kàn kó wá kówó ilé fún mi. kò tiẹ̀ oúnjẹ ò tiẹ̀ jẹ́ lọ bẹ̀ mọ́ ẹ jẹ́ tètè lọ wọ́n tún fún yín lábọ̀ eléyìí náà tètè lọ o ọ̀dà ẹ̀ tà o ọjọ́ wọ́ sí i lọ́wọ́ o kò sí wàhálà ọjọ́ bọ́ sọ́wọ́ ìyá Fisayọ̀ mọ́ o alájẹbánu. ó dà. Hmm. ẹ̀gbin gùn ó sì wá sọ́ra rẹ̀ di pàtàkì orogún ológun fọkàn bí pòun nìkan lólógún yóò bá mi bẹ̀bí àbà yóò bá mi bẹ̀bí àbà ó yẹ ìyẹ́ tí ẹni mo gbé. cosmo ti get àwọn subject lọ́wọ́ wọ́n ní láti parí ẹ̀ àpà kí what's up. ah ah ṣé n ṣe pati ni à ń ṣe pátì ẹ̀rí tata tent onílù tẹ mú bọ̀ náà là ń dúró de. àbànà ṣáà níjà ti tẹ́lẹ̀ ni. ṣáà fi yọ ẹgbàá sí yín. ṣó ti ẹ̀rí nǹkan ṣé orí àwọn girls yìí ìṣọwọ́ tẹ fi ń ná owó lẹ́nu jọ́ mẹ́ta yìí <laughs> ó ti mú báyìí báyìí dání o. kí ló ń ṣẹlẹ̀ gangan. àbí. tó ah, ah. ń torí ọlọ́run ìṣọwọ́ táwa fi ń náwó ó ti mú báyìí báyìí dání ṣé owó dájú ẹ̀ lánàá ni. Ah, kò dá mi lóhùn ṣọwọ́ dádì ẹ̀ lánàá ni ọ̀gbẹ́ni wá o ìyá rẹ̀ ní brain o. ọmọ tó fẹ́ ọmọ tó máa gbé tán. babe sórí nínú hostel yìí ìfura lóògùn àgbà. ẹ eh, babes wọ́n má tiẹ̀ sọ̀rọ̀ náà ṣùgbọ́n àjọsọ pọ̀ ló ń mórí dẹnu torí pàwọ́ àti wọ́n ti jọ wà ní the same room ti jẹ́ kán lè máa sọ̀rọ̀ yìí. babe ẹ ṣáà rọra ẹ rọra o ẹ rọra. ẹ jọ ẹ palẹ̀ mọ́ kó sọ́jà ìtàn lórí fẹ́lẹ́fẹ́lẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ màtí ìmọ̀ àmọ́ lò a máa padà ra bẹ́ẹ̀. kàálẹ̀ o ẹ pẹ̀lẹ́ kú àtàrọ olórí ẹbí lọ́rọ̀ ń sí ọ ó ní sọ fún ọ wípé látòní lọ látọ̀sẹ̀ yìí lọ látòṣù yìí lọ n ti ń jẹ́ owó olé tó o bá ti fẹ́ san ọ gbọ́dọ̀ sanwó fún ìyá fi sáyọ̀ o wọ́n lọ́dọ̀ àwọn ni kọ́ ọmọ kówó wá tàbí kọ́ ọmọ kó fèmí ìtàn ni wọ́n á fún ọ. ok but ah, mọ́mí fi sáyọ̀ ló gbà mí sílé náà so èmi believe pé tẹ bá ní family problem kẹ lọ ṣètò ara yín ni eh. so kò kàn mí. Ah, òótọ́ mọ̀ ni ah, èèyàn lè mọ̀ pọ̀ kàwé o kódà gan-an wọn ò lè mọ̀ pọ̀ lọ́pọlọ pípé báyìí ilẹ̀ dàpọ̀ ọmọ ìlú bo ni ọ́. Ah, ìlọ́ra ni. ìlọ́ra ìlọ́ra lọ bẹ́ẹ̀ ọmọ agúnyẹ́bọ̀kì nígbò bọ̀ kí ló dé tó gbélé bàbá rẹ̀ wáyé ebi lè bàbá tèmi là ń sọ̀rọ̀ ọba àmọ́ ṣe lè bàbá tiẹ̀ ọwọ́ alanu pàkà ìyá abitayọ̀ lọ sanwó fún mo mọ̀ pé tìrì ó di ìfun láńlọ́ọ̀dù yín ti ń gbowó lọ yín tẹ́lẹ̀ lẹ́ẹ̀jà jẹ tẹ́ ẹ ti gbọ́ ní tèmi ọ sọ fún ọmọ sọ fún ọ tó o bá tún kówó fìyà fi sáyọ̀ wò ó ó fowó ẹ̀ ṣòfò ni o kò sì kẹ́ni kankan àwọn ò sì gbowó ilé tí a bí ọba tí a wá wọ̀ fún ọ tó lè sanwó fún lórí ẹbí tàbí kọ́ sọ fún mi tètè kò bóde nulẹ̀ oṣù mẹ́wàá ni. kò sí nǹkan kan máa mú wálé mi lẹ́tí ti oṣù mẹ́ta sísìn. ẹ kò sí wàhálà bọ̀ èmi mọ̀ pé jogúnjogún kò dàbí ẹni tó gúngbẹ. ẹ ẹ ogún lé bàbá tèmi lèmi sájà mọ́ sógún lé bàbá rẹ. kò sí wàhálà. kò lè sí wàhálà gbogbo wàhálà tó ọba ọmọ pé wàhálà wa ìwọ ọba lagídí wò àní ọba mi lagídí wò gbé ah, ọba lọ káwọn èèyàn wà látòríta mẹ́rin ní ìsìn tí wọ́n ń lù ọ́ bíi bẹ̀m̀bí ànábì ó rí tí wọ́n bá bí ọ̀dà lọ sanwó fún ọ ẹ̀ pò lórí burúkú nìyí bíi tẹ́jẹ́ ti gbowó lọ yín kalẹ̀ olóòsì parapọ̀. <laughs> àṣé ọká lẹ́nu ọká ní gbé o àṣé èrè lẹ́nu èrè ló wà. àṣẹ kọlọ̀bọ̀ ń bẹ lẹ́nu làkọ̀ ọjọ́ tí a bá tu ewé mi ní ọjọ́ náà ní í soje jogúnjogún kò ní gbójú títí kó jogún àtàrè jọgbọ̀njọgbọ̀n kò ní gbójú kó jọmọ ẹrù odò yẹn ẹrù yẹn ilé alákọ̀ ò gbọ́dọ̀ mọ̀nàmọ́ná kì í síjú ẹni tí ó pa èyí tí mo wí lónìí ọ̀dà sẹ́ẹ́. wojú mi. Ah. ẹ wá wá wá wá báwo ló ṣe ń ṣe. Mm. Fisáyọ̀ kí ló ṣe ẹ́ nínú. Mm. kí ló ṣe ẹ́ nínú. Ah. Fisáyọ̀ à ah, wò mí wò mí wò mí lè báwo ló ṣe ń ṣe ẹ́ kí ló ṣe ẹ́ nínú. Eh? kí ló ṣe ẹ́ nínú sẹ́ kí ló ṣe kí ló ṣe mẹ́ sọ fún mi wojú mi wojú mi Fisáyọ̀ mm. Fisáyọ̀ wojú mi Fisáyọ̀ Fisáyọ̀ àníkí. Fisáyọ̀ Fisáyọ̀ Fisáyọ̀ mi. Yeah! Let me welcome you to Maya Intimates. Come with me. Being beautiful, they say, begins from the internet. And that is why we have Maya Intimates to help you spice things up from the internet. We have lovely underwears that's going to make you feel comfortable and radiant, you know, that's going to make him look at you like more than twice. And of course, my intimate knows sometimes we will get lonely because baby will always be around. But don't worry, we got you. We got you. At my intimate, we believe the beautiful begins